Orúkọ tèmi ni alaja, Mrs. Ruki Raji, CEO Rukims Enterprises. Hmm, mo, mo wá sọ̀rọ̀ nípa Alhaja Liz Anjorin. Mo wá sọ̀rọ̀ wọn alaja Lizzy tèmi mọ̀ o. Tèmi mọ̀ èmi ò mọ̀ yín tẹ́yìn ń sọ ò bọ̀. Lizzy tèmi mọ̀. Mo wá sọ̀rọ̀ wọn kẹ́ ẹ jòkó kẹ́ ẹ fẹ̀yìntì kẹ́ ẹ gbọ́. alájà Liz Anjorin ó ti ń lọ bíi ọdún márùn-ún mẹ́rin sí márùn-ún báyìí tá a ti mara wa mo máa ń gbọ́ ìbéèrè yẹn lóríṣiríṣi àbò ṣe mara àbò ṣe mara she not my sister kò sẹ́jẹ̀ nothing wàhálà orí íńtánẹ́ẹ̀tì láti mara but today she's like a mother a sister everything to me tó jẹ́ pé títí títí ilé ayé mi mi lè gbàgbé wọn ní nǹkan láti kó ṣe nílé ayé mi mi lè gbàgbé wọn mi dẹ̀ lè gbàgbé wọn títí láéláé. I used to be a full housewife ìyàwó ìyàwó ilé ẹ bá sọ ìyàwó ilé not even school runs I don't do school runs ìyàwó ilé tí ó wà nílé látàárọ̀ títí dalẹ́ which is not good tí gbogbo yín mọ̀ ẹni tó wá fà mí kúrò nínú ẹ̀ nìyí tán fà mí kúrò so now i'm a CEO Rikim's Enterprises ẹ lọ wò wá wá lórí internet i'm growing and i'll keep growing inshallah mo dúpẹ́ lọ́wọ́ yín alájà. gbogbo ẹ̀yin tí ẹ wá ń ṣèbàjẹ́ torí pé ẹ gbọ́ pé wọ́n sọ pé wọ́n ní pé èmi náà rò pé ah ẹ rántí ọjọ́ tó máa kọ ẹ̀yin nìkan kù nínú sàárè yín o ẹ rántí ọjọ́ tó máa kọ ẹ̀yin àtọ́lọ́run tẹ́ máa tẹ́ máa sọ gbogbo nǹkan tẹ́ fẹnu yín ṣe o ẹ bẹ̀rù ọlọ́run o gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ alájà mi lè gbàgbé ọjọ́ yìí láíláí because bóyá toró bọ́ sọ́jọ́ wedding anniversary mi gbogbo yín lẹ́mi ṣe gbogbo yín tẹ́ ẹ ti wà nílé ọkọ ẹ mọ̀ pé lé ọkọ wọn lè máa rí níta pé dùn but irọ́ ni nínú ilé you have some lapses ẹ máa níbi kan ẹ máa rajà ẹ tún rẹ́ wedding anniversary mi èmi àtọkọ mi arọra ní gbomi sí omi ò tó so inú wa bí mi òun náà sọwọ́ mi nù so alájà wa pè mí pé kákí mi normal tó máa ń sọ alájà ìgbà wo alájà ó ti sú mi ó ti sú mi ẹ wò kí ló sú yín kí ló sú yín kí lẹ̀ sọ tó sú yín ní ewu tẹ ti sú mi ẹ just want to leave i'm tired alájà <laughs> you are tired so where are you living to okay when you leave don't even say you know me Me mọ̀ yín ẹ mọ̀ porúkọ mi ah Aruki má embarrass ẹ má pè yín jáde mo ní ẹ ni mo ya sọ̀kan wọ́n wá ní láfítà yẹn tán jù yẹn sí mi láyà wọ́n wá ní òkè ẹ tẹ̀ dákẹ́ ibo kílẹ̀ tó kálẹ̀yìn àtọkọ yín ò já ibo lẹ̀ ń fẹ́ kó gbẹ̀yìn lọ́mọ ah, ó yẹ kó tẹ̀lé gbé mi lọ fún dínà ká jẹun ká ṣeré alájà ni ẹ má wọrí ẹ fún mi time ẹ já lọ bọ́n ṣe máa ń bízì tó wàláì lazim wọ́n dẹ̀ gbé mi lọ rẹ́ńtà mo jẹ fàájì mo jayé mo fẹ́ àà ah, ah. inú mi dùn inú mi dùn I was so happy inú mi dùn mo délé gọkọ mi was like ah ah ẹ eh. that was bíjà yẹn ṣe parí nìyẹn o ó dẹ̀ pàlájọ́ ó dẹ̀ dùn ó kí wọn so kí ni mo tún fẹ́ kí ni kí irú èèyàn wo ló tún wà báyìí ẹlòmíì máa ní ìgbà yẹn ẹlòmíì máa ní ah, kí ni wá jáde kájọ you know what i'm saying but tí wọn kò rí báyìí obìnrin yóò yìí lọ pàtí wọn yìí mọ ọtí iṣẹ́ yìí ni agomina alájẹ́ mọ̀ sùn kí ló dé ẹ̀ sùn ah she's a very nice person No? ọláẹwò bí ẹlẹ́dàá àwọn ò bí bí àwọn ò ẹlẹ́dàá àwọn máa jàfa àbí kí n tẹ̀ ló ti ń jà ẹ jẹ́ n tún kan wá ìjọ kan mo lọ ra nǹkan so mo wá wá ah, mo sáré táwọn èèyàn pé wàláì alájà ni mímì ní parọ́ eléyìí ó tọ́ ni kódà mo lè dá mo lè pe orúkọ bẹ̀yẹ but let me just keep quiet so àwa àwa ń lọ mo wá rí tán ṣùjọ ẹ̀dẹ̀ mọ́rú ọjà wá fẹ́ wo kí ló ṣẹlẹ̀ kí wọ́n náà fojú lóúnjẹ mo bá rí i pé wọ́n ń wo nǹkan kan lórí fóònù wọ́n wá ní ah, ó fi nǹkan mo tẹ̀ gbọ́ pé ó fi ehm, píríọ̀dì ẹ̀ owó ni ó fi píríọ̀dì ẹ̀ owó ó ti fi nǹkan ẹ̀ ṣògùn ta ni màá yọjú ló bá di ọ̀tá alájà Lizzy Anjorin ah, kìíní yẹn tọ́ọ̀tì mi pé ah obìnrin tó ń ṣe dáadáa báyìí ẹni tí wọn ò mọ̀ rí from afar why are they inú bí mi tí mo bára jẹ́ tí mo sunkún mi ì lè ra nǹkan kan lọ sílé lọ́jọ́ yẹn mo ṣe wá padà délé wá di alẹ́ mo wá sọ fún wọn pé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí wọn wà ní pé kí n má worry she was not even moved she was afikini ah, wọn lè sọ ẹ wo irú ẹ̀mí tán nìyẹn Ọlọ́run bá mi kó bá mi ṣàlékún àlàáfíà fún wọn kó fún wọn lẹ́mìí gúngùn torí àwa tá a ṣe nídìí wọn a pọ̀ so wọn wá ní kí n má wọrí kí n dákẹ́ pé ṣé mo rí ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀ ibẹ̀ máa parẹ́ wàláì azim i didn't take it to be anything because she's used to telling us something like that àrùkì ìgbà ìgbà wo wàláì tabadẹ máa rò ha àṣọlẹ̀ àní alájà dẹ̀ sọ kinní báyìí lọ́jọ́ báyìí báyìí o so wọn á ní ibẹ̀ àparẹ́ so i didn't even take ẹ̀kún wàláì side ibẹ̀ ló jóná ibẹ̀ ló jóná tó jóná rakaraka wọn rẹ ní ti mú jáde mo ní Allahu Akbar Allahu Akbar ẹ̀rù ọlọ́run bá mi ta ló jà fún ẹlẹ́dàá yẹn so ẹnu wa yìí ẹja máa ṣọ́ra nǹkan tá a máa máa sọ ẹja máa ṣọ́ra especially ẹni tí ò kò mẹ́rí kò mọ̀rẹ́ rí wàá kàn jòkó wàá dẹ̀ máa sọ̀rọ̀ rẹ̀ láburú ẹ bẹ̀rù ọlọ́run o ẹ bẹ̀rù ọlọ́run o bẹ̀rù ọlọ́run o hmm. because she's a good person she's a good person gbogbo yín mọ̀ mi ṣe lébi tẹ́ máa ní bóyá ìgbà àwo àwo ìgbà ni mi ṣe lébi gbogbo yín mọ̀ mi àrùkì jọ tí n bá ń lọ sí amẹ́ríkà bí ó ṣe kó aṣọ ránṣẹ́ sí mọ́mì mi àwọn àbúrò mi wọ́n fún àbúrò mi gold kí ni wọ́n fún wọn kí ni wọ́n ṣe tán so she's just a nice person she's a nice person so gbogbo ẹ̀yin tán bá ní gbogbo àwọn tí alájà ti ṣoore fún kán máa jáde ìyá arúgbó ò jáde àṣọlé á jáde ire á jáde wà láìtẹ́lẹ̀ ẹ̀ lè wò tán ẹ̀ lè dúró wò tán ẹ̀ lè dúró wò tán o sókè ẹ̀yà kúmẹ̀. torí alájà ni mi bá ti ni mi torí alájà ni mi ṣe ti fi take a wrong decision because a jẹ́ wípé tí mi bá ti mọ alájà ọ̀tá mi bá ti kúrò nílé ọkọ. But I alhamdulillah. Because she keeps saying, what is wrong with me? Pé ṣé mò ń fẹ́ kí àwọn singles pọ̀ ni? Pé ki n wo àwọn, pé kí tí wálé mi jáde, pé kí ki jọ. There was a time she was even begging me. Mo na ah, tó mo ti gbọ́ alaja mo ti gbọ́. So I didn't even regret knowing her at all. There was a time Ti phone mi fọ́, phone mi fọ́, alaja kí n tó dijú alájà ti ra fóònù fún mi aṣọ ni tọdún aṣọ lè can testify to this every ọdún a máa gba aṣọ ọdún kékeré a máa gba aṣọ ọdún ńlá a máa gba aṣọ ọdún Christmas ta ló lè ṣe yẹ o ẹjọ ta ló lè ṣe tó bá lè ṣe kó jáde àbúrò mi second to the last born wa ó fẹ́ ṣe wedding àtẹ̀tí sọ pé ní ìjọ báyìí ni pàkàtí mọ̀ pé òkè wọ́n máa ṣe wedding o ní sósósó mọ̀ǹtò alájà ti di ẹrù wàláì azeem wọ́n di wedding gown wọ́n di wedding ring wọ́n di aṣọ gbogbo aṣọ tí ìyá ọkọ wọ̀ àmì ìyá ìyàwó bàbá ìyàwó ẹ̀gbọ́n ìyàwó bọ́n ṣe dì fún wa nìyẹn was like oh my god she's just too good ṣé ìyẹn tí ni mo fẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ ìgbà tí mo fẹ́ sí ṣọ́ọ̀bù Allahu Akbar òyì kọ́ mi mi ní parọ́ fún yín òyì kọ́ mi because I was not expecting this. she was even still begging me "Aruki o yẹ kí n fún yín ju báyẹn lọ ẹ má bínú ẹ kàn bá mi manage she gave me three million to just start kó tó di pé mo tún proceed because mo rántí ìgbà tán wá sí ṣọ́ọ̀bù mi gba lockdown tán wá rajà ní ṣọ́ọ̀bù mi mi ò rò mo ti tààrọ̀ ọjà yẹn dòní yìí tán ṣọ́ọ̀bù mi yálà wọ́n give me this give me that give me this give me that Alaja, ra ọjà four million plus four million plus after buying it mo rò bí ilé la máa deliver ẹ̀ sí alájà ní láéláé ẹ jẹ́ ká lọ pín fáwọn tí wọ́n ní wọ́n pín everything everything wọ́n rà títí lórí pure water wọ́n pín fún àwọn tí wọ́n ní ẹ dákun bẹ́lẹ̀dà tí wọ́n jà. Ja tẹ́lẹ̀dá àwọn tán fún yẹn ò ní já ẹ rọra o ẹ ṣe pẹ̀lẹ́ o ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o hmm. ṣé ti ilé àwọn domestic staff wọn ṣáwọn ni ká sọ ni ẹ lè dánmọ wọn mọ nínú wọn ìgbà míì gan máa ní ọmọ yín lè lè bùlẹ̀ ṣe ní kọ́mọ yín máa fọṣọ fún wọn láìkiri ah, tó máa ń ká mi lára tó máa ń wọ́n ní rárá rúkì ọmọ wọn ló máa ṣe gbá ló máa ṣàwo ẹ lè mọ̀ pé èyí ò sọmọ alájà o èyí ẹ̀ jẹ́ wọn ni o èyí ẹ̀ jẹ́ wọn ni o wọ́n ti kó gbogbo wọn mọ́ra ṣáwa Mohbad ni ṣáwa lẹ fẹ́ sọ ni mi tí ì rẹ́ẹ̀dá tó súnmọ́ alájà tí ò ṣoríire mi tí ì rí gbà tí mo mọ̀ alájà Liz Anjorin ni mo di CEO CEO ah ni mo di CEO làṣọ́lì di CEO ah ah àṣekú gbogbo wa la mọ̀ nǹkan tóbìnrin yìí ṣe tí gbogbo wa bá bẹ̀rẹ̀ sí jáde gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ lè dúró wò ó tán o ẹ lè dúró wò ó tán o èèyàn dáadáa ni o kọ́lọ́n bá mi ṣe dáadáa fún wọn o ẹ máa ní ó ń post gbá ó ń post àwo ó ń gbé gbá ó ń ṣe padà ó ṣe hmm. ṣé kí n sọ fún yín mo lọ́rẹ̀ẹ́ kan ẹgbẹ́ pé rí ẹ̀ làlájà máa ń ṣe sàárà fún mọ́mì wọn mo ní ọ̀rẹ́ kan so I think she came across ah Aruki wo ọ̀rẹ́ ẹ̀ yìí mo ní abọ́ ah, ṣe ń ṣe ní every year o wọ́n máa pa màálù wọn á dẹ̀ pín oúnjẹ fáwọn ẹni tí wọ́n ní gẹ́ẹ̀ yìí mọ́mí ẹ̀ kú she don't even pray for her she don't do anything Video alájà tó rí yìí ló motivate ẹni yìí òun náà ní sí every time ó ń ṣe sàrà ó ń ṣe sàrà fún ọmọ ṣé òun náà ti kọ́ ẹ̀kọ́ ẹ kàn máa sọ̀rọ̀ bábábábábá ẹ já bẹ̀rù ọlọ́run o ẹni ẹlẹ́ni ó ń jíjọ́ ẹ̀ ẹni ó ń jíjọ́ ẹ̀ sí ó ń sọ̀rọ̀ ẹ ló ti lè sọ̀rọ̀ jù ẹ dákun ẹni ẹlẹ́ni ó ń tajà níbi tó ti ń rí jẹ tó ti ń rí mu ẹ ló ń jíjó ẹ̀sìn ẹ ló ń sọ̀rọ̀ jù gbogbo ẹlẹ́yìn náà mọ̀ ti ń ṣe yìí ìjó yẹn lẹ́yìn náà ti ń ṣe yìí ọ̀rọ̀ yìí lẹ ti ń sọ yìí wo yín pátápátá tẹ́ ẹ wà níkọ̀rọ̀ tẹ́ ẹ ń ba Lizzy jẹ́ ọlọ́wọ́n bá mi á bá mi bà yín jẹ́ mo wá pe gbogbo yín pátápátá tí Lizzy ti ṣe oore fún tó ti ṣoore fún ní kọ̀kọ̀ tó ṣoore fún ní gbangba mo challenge yín kí gbogbo yín jáde because mo rántí gba lockdown ẹ lè pe àṣọ́lì kẹ́ bí àṣọ́lì bàlájà ṣe máa list account numbers nìyí pé àṣọ́lì sẹ́ǹdẹ̀ lè sẹ́ǹdẹ̀ lè sí lè sẹ́ǹdẹ̀ yẹ sí yẹ gbogbo yín wá gbà ẹ lè sọ̀rọ̀ ẹ lè jáde ẹ̀dẹ̀ gbàmọ́ra ká mọ ba ọ̀tá wọn jẹ́ ká mọ sọgbá nípa ọ̀tá wọn. Ah, ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà o ẹ jáde o ẹ jáde o èmi gangan tí mò ń sọ̀rọ̀ yìí mo rántí ó dàbí pé gbà yẹn náà lọ sí yà wọ́n lọ mẹ́kà kan tó lọ níye tán deposit sínú àkáǹtì mi wọ́n wá sẹ́ndì àwọn àkáǹtì àkáǹtì tí màá mọ sẹ́ndì owó yẹn sí tí màá mọ sẹ́ndì owó yẹn sí in fact wọ́n ná ju owó tán sẹ́ndì sí mi lọ wà láyé azim ìgbà tán dé náà ṣe san owó yẹn padà fún mi ah gbogbo yín dẹ̀ gbà ẹ̀dẹ̀ pamọ́ra ẹ̀dẹ̀ dákẹ́ kọ́mọ ba ọ̀tá wọn jẹ́ báyìí báyìí tẹ̀dẹ̀ mẹ́kún ti ṣoore fún yín rí ya Allah ẹ jọ̀ọ́ o ẹ jáde o ká lè tètè stọ́pù gbogbo ìbàjẹ́ tí wọ́n ń ṣe yìí mo challenge gbogbo yín tí wọ́n ti ṣoore fún ẹ jáde ká ká ká pa gbogbo ìbàjẹ́ yìí rẹ́ ká parẹ́ because wọ́n ti wọ́n wọ́n the way wọ́n ti ń reduce ẹ̀ o because ó ní ìkan nínú wa tó ṣe nǹkan recently èmi àtẹ̀yìn mọ̀ ẹ́ pé normal alájà Lizzie will come out and be advertising be saying it be doing this be doing that she has stopped it àwọn míì wà gan-an tó jẹ́ pé ẹ̀ mọ̀ ẹ̀ jọ́ ẹ̀ ṣàánú àwọn ẹni tó re wọ́n kù lọ́wọ́ wọn àwọn tó re wọn kù because ọmọ bóyá tí wọ́n gan tọ́ owó mi tó máa fi ṣoríire ilé ayé ẹ̀ ọwọ́ wọn ló wà nínú ẹ̀yìn tẹ̀ẹ̀dẹ̀ gbá tẹ̀ pamọ́wọ́ ara yín wà ń bẹ̀ tó ń bà wọ́n jẹ́ takùlà takùlà ẹ bẹ̀rù ọlọ́run takùlà ẹ bẹ̀rù ọlọ́run. nǹkan kan tó tún wá yà mí lẹ́nu ni pé ẹnìkan wà tó yáwó lọ́wọ́ mi long time like that ago ẹnìyà pè mí Aruki send yé báyìí sí mi àrúkì mo sẹ́ndì ẹsẹ̀ nìyẹn so mo wá di pé mò ń pe ẹni yẹn mò ń pe ẹni yẹn ẹni yẹn ò gbé fóònù mi mọ́ ó dà kò gbé fóònù mi mo wá ṣàlàyé fàlàjà ọ̀rọ̀ náà ló mọ́rọ̀ wá mo wá ṣàlàyé fún wọn alájà mo ní màá dẹ̀ lọ táàgì ẹ̀ ọlọ́run bá ń gbọ́ màá lọ táàgì ẹ̀ kò náì kò wá òkè náà alájà wa ní àrùkè ọ̀ nídìí gbogbo kìíní yẹn you don't need it èló ni alájà máa gba fami ní òpó rẹ ni wọn èló ni ẹ sọ fún mi and I told her she gave me cash that day I can remember she gave me cash nínú nǹkan tó tún wá yà mí lẹ́nu ni pé nínú àwọn ẹni tí àwọn tó súnmọ́ ẹni yẹ àtẹni yẹ náà ṣèbàjẹ́ alájà nísìn ṣe rí i pé <laughs> ìdájọ́ ń bẹ ní ọ̀run á dúró bá ẹsẹ̀ aró wa ìdájọ́ ó ń bẹ ní ọ̀run ìdájọ́ ń bẹ ní ọ̀run ọlọ́run ọba mi kó kó kó kó ṣàánú wa gbogbo ẹni tí ó ní ọwọ́ ní bàjẹ́ àlájà gbogbo ẹni tí ó ní ọwọ́ ní bàjẹ́ àlájà <laughs> ẹ jáwọ́ o ẹ bá jáwọ́ a ọlọ́run ọba mi á bà yín jẹ́ á bà yín jẹ́ tọmọtọmọ kẹ̀dẹ̀ bẹ̀rù ọlọ́run kẹ̀ rántí tó máa kọ ẹ̀yìn nìkan kù nínú sàárè yìí mo challenge yín ẹ mọ́ gbàgbé o gbogbo àwọn ẹni tó ti jẹ ata tó ti jẹ epo ní ìsìn long time ago ọ̀rántí mọ́ àkóṣore fún mi mi ìrántí mọ́ gbogbo yín pátápátá ni kẹ́ ẹ jáde tàfàtàfà kẹ́ ẹ tètè já stop kìíní kẹ́ ẹ jáde ká fi òpin sí kẹ́ ẹ sọ dáadáa dáadáa tán ti ṣe fún yín kẹ́ ẹ sọ kẹ́lẹ̀ da wọ́n mọ́ bá da fẹ́yìn náà because ẹni tó bá jẹ epo tó jẹ ata ẹ kò lè ṣe bàjẹ́ ẹ o because tó bá ṣe bàjẹ́ ẹ á padà lé lórí o ṣe ti gbọ́ ẹ̀yin tèmi